وكما حثنا ورغبنا في ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة عباد الله تعالوا معي نستفيد من حديث من أحاديث النبي صلى الله عليه وسلم وذلك هو حديث عبد الله بن عمر رضي الله عنهما الذي أخرجه الإمام أحمد وغيره وصححه العلامة الألباني في الجامع الصحيح وهو الحديث الذي أرسلنا فيه النبي صلى الله عليه وسلم إلى أربع خلال أو خصال إذا اجتمعت في مسلم فقد اجتمع فيه خير كثير وحسن بذلك الحديث إلى التخلف بتلك الخصال وإلى التزام بتلك الصفات الحميدة ألا وهو قول النبي صلى الله عليه وسلم أربع إذا كن فيك أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ الأمانة حفظ الأمانة وصدق حديث وحسن خلق وحسن خلق وعفة تعمى أو وعفة في طعيمة وهذا الحديث عباد الله فيه خيرات كثيرة حيث ذكر لنا النبي صلى الله عليه وسلم أمورا إذا اجتمعت في مسلم فقد اجتمع فيه آه، خير كبير وهو الغني وهو السعيد بل هو الأكرم عند الله سبحانه وتعالى بهذه الصفات وقال النبي صلى الله عليه وسلم إذا, كن إذا كنا إذا اجتمعت فيك فيك هذه الأمور فلا عليك ما فاتك من الدنيا أي فلا تحزن على ما فاتك من الأمور الدنيوية ما دامت هذه الأمور فيك وقال بعض المحدثين فلا عليك ما فاتك من الدنيا من الدنيا أي ما ما تلاقي من الناس من الأذى والتحريم والتحريم من من من الأمور الدنيوية ومن معاملاتهم السيئة من أجل التزامك بهذه آه، الخصال الأربع فالخصلة الأولى حفظ أمانة والأمانة تكون بينك وبين الله سبحانه وتعالى كما قال الله تعالى إنا عرضنا الأمانة على السماوات والجبال والأرض والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقن منها وحمل الإنسان إنه كان ظلوما جهولا والأمانة بين الله وبين عباده هي عبادة الله سبحانه وتعالى وتوحيد الله سبحانه وتعالى والوقوف عند حدود الله سبحانه وتعالى فهذه هي الأمانة التي عرضها الله سبحانه وتعالى على الإنسان ومن حفظ هذه الأمانة بينه وبين الله فلا بد له أيضا أن يحافظ على الأمانة أمانة الأعضاء جميع أعضاء جسده أمانة من الله سبحانه وتعالى فلا يضعها في محارم الله سبحانه وتعالى ولا يرتكب بها معاصي الله سبحانه وتعالى وكذلك يحافظ على الأمانة بينه وبين خلق الله سبحانه وتعالى من الوالدين فالوالدان أمانة وكذلك الزوج الزوجة والأولاد وغير ذلك وما ودع عندنا من الأموال وغير ذلك كلها أمانة يجب علينا أن نحافظ عليها ومن استطاع أن يقوم بهذا خير خير قيام وحفظ هذه الأمانة فلا عليه ما فاته من الدنيا وذلك لأنه قد يلاقي من الناس الأذى والشتم والذم من أجل التزامه بهذه الأمانة فلا يحزن على ذلك وذلك لأنه عند الله كريم باتزام هذه الخصلة النبيلة فالخصلة الثانية عباد الله صدق حديث وصدق حديث من الخصال النبيلة التي يجب علينا أن نتخلق بها والله سبحانه وتعالى أثنى على الصالحين في آيات كثيرة في القرآن الكريم وقد قال الله تعالى إن الله مع الصالحين والله سبحانه وتعالى يكون مع الصالحين فمعية الله سبحانه وتعالى خير من جميع المعيات وهذا أيضا وهذا ثناء من الله سبحانه وتعالى وهذا حصن من الله سبحانه وتعالى على الالتزام آه، بالصدق وقد أرشدنا النبي صلى الله عليه وسلم إلى الصدق وقال عليكم بالصدق عليكم بالصدق أي التزموا آه، بالصدق كونوا مع الصادقين دائما فإن الصدق يهدي فإن الصدق يهدي إلى البر فإن الصدق يهدي إلى البر فإن البر يهدي إلى الجنة وقال النبي صلى الله عليه وسلم ولا يزال رجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا ويكون له هذه المرتبة المرتبة العليا عند الله سبحانه وتعالى فهذا أيضا لا بد لنا أن نتخلق بهذه الخليقة بأن نكون صادقا فيما بيننا وبين الله سبحانه وتعالى وأن نكون صادقا فيما بيننا وبين عباد الله سبحانه وتعالى وذلك لأن الله سبحانه وتعالى لا يحب الكاذبين والله سبحانه وتعالى يبغض الكذابين والله سبحانه وتعالى لا يحبهم ويحب الصالحين والخصلة الثالثة عباد الله حسن خلق وفي رواية أخرى حسن خليقة لابد أن نحاول أن نحسن أخلاقنا مع الله سبحانه وتعالى مع عباد, مع عباد الله سبحانه وتعالى فهذه الخصلة مما يجعل الإنسان من الأغنياء عن الناس ومن الصعداء ومن ومن ومن ومن الكرماء عند الله سبحانه وتعالى والعبد يكون حسن الخلق فيما بينه وبين عباد الله وذلك بكف أذاه عن الناس وذلك بالبشاشة وطلاقة وطلاقة الوجه تجاه الناس وغير ذلك من الأخلاق الحسنة المحمودة ومن استطاع أن يتخلق أو أن يلتزم بالأخلاق الحسنة فلا عليه ما فاته من الدنيا لأنه قد جمع فيه آمان آه، يعينه في أمور الدنيا وما <coughs> يجعله, يجعله من الصعداء يوم القيامة والخصلة الأخيرة عباد الله القبلة الأخيرة عباد الله عفة طعمة أو عفة في طعيمة معنى ذلك أن يتحرى الحلال فيما يأكله وفيما يشربه وفيما يلبسه فلا يأكل إلا حلالا ولا يشرب إلا حلالا ولا يلبس إلا حلالا ولا يكتسب إلا من حلال فهذه الأمور عباد الله الأربعة إذا اجتمع في مؤمن فقد اجتمع فيه خير كثير ولا يضره ما فاته من الدنيا ولا يضره ما يناله من الناس من الأذى من أجل التزامه بهذه الأمور الأربعة ومن أجل هذا عباد الله عليكم بالتزام هذه الأمور عليكم باكتساب هذه الخصال لأن منها ما, منها ما هو جبلة ومنها ما هو آه، طبيعية فعلينا أن نكتسبها وعلينا أن ندرب أنفسنا على هذه الأخلاق النبيلة حتى نكون من الأغنياء وحتى نكون من السعداء في الدنيا والآخرة أدعوكم الله سبحانه وتعالى atọrọ ìdáàtì bẹ fún aṣáájú àdébíwá muhammad sallallahu alayhi wa sallam abi allah subhanahu wa ta'ala àtẹkùbọ ìkẹrẹ àtúnyà jẹjẹ tán àtúbà fún àwọn sàhábà àtúgbà rẹ nírí náà wà lórí ìlànà nabi sallallahu alayhi wa sallam tí tí ó fi jíjọ àgbélé alkiyama abi allah subhanahu wa ta'ala kó mọ́ta kẹrin kọ̀ọ̀kan wa náà fún wọn ẹ̀yọ́rú tí wọ́n bá alikọ́lá gẹ́gẹ́ bá ti máa rárá wa létí ní gbogbo ògbà ìfẹ́ gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ ọlọ́wọ́ bá alikọ́lá ìfìfẹ́ alukur'an òun náà ni àkórí ọ̀rọ̀ táà gbọdọ̀ gbé ọ̀rọ̀ ẹlòmí ilẹ̀ lórí bákanáà ìlànà nábíwá muhammad sallallahu alaihi wasallam èyí tí ń ṣe súnnà rẹ̀ òun náà ní fi ń lóore jù nínú ọ̀lànà tí a máa tẹ̀lé gbogbo tá a bá ti wá pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn kálọ̀lẹ̀ mọ̀ ìpé ànù ní ohun tá a bá ti pè lánù kámọ̀ pé ànù a máa gbéyàn ẹ jẹ́ ká páyà Allah subhanahu wa ta'ala ní pàápàá gbogbo ẹ̀ká páyà rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá alẹ́kẹ́ ọlá ti pa wá láti bẹ́ẹ̀ nínú àwọn àyà tó pọ̀ nínú al-Qur'an gẹ́gẹ́ bí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam bóun náà èyí tó kún gẹ́gẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ oore èyí tó kún gẹ́gẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ìtọ́ka ẹni lọ sí bí ìdáàdì torí ire láyé dákun wà nínú àwọn olóríire nínú ọgbà ìlera tó bá dijọ́ ọ̀gbẹ́dẹ̀ kìyàmà òun náà ni hadithu abdullahi ibn umar radiyallahu anhuma èyí tó ìdí àfáwà al-Albani alayhi rahmatullah tí wọ́n ní hadith tó lálàáfíà ní nínú tírà sahihul jami'u wa hadith tá ń sọ yìí anábì muhammad sallallahu alayhi wa sallam anábì tọ́ka wa lọ sí fi àwọn nǹkan mẹ́rin kan tó jẹ́ pé àwọn nǹkan mẹ́rin ẹni tó bá gbìyànjú tó bá jẹ́ pé àwọn nǹkan mẹ́rin yìí kò sára rẹ̀ táwọn nǹkan mẹ́rin yìí bá ń bẹ nínú ìgbésí ayé ẹ̀ táwọn nǹkan mẹ́rin yìí bá ń bẹ nínú ìwà ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ òun náà láàmà kàkún ẹni tó jẹ́ olóríire láìdáwà yìí inú ẹni bẹ́ẹ̀ náà láàmà kàkún àwọn tí wọ́n jẹ́ alápọ̀nlé níwájú ọlọ́run ọba àlùsọ̀lá kọ́dà kọ́ má jẹ ẹni tó lówó kọ́dà kọ́ má jẹ ẹni tó láàrìrìkì kọ́dà kọ́ má jẹ ẹni tí àwọn Muhammad sallallahu Alaihi Wasallam anábì dájú kọ́ abdullahi ibn umar radiyallahu anhuma anábì ní arba'un anábì ní àwọn nǹkan mẹ́rin kan bẹ́ ilẹ̀ abdullah àwọn nǹkan mẹ́rin kan bẹ́ idha kunna fik táwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tó bá ti pé sí ọ lára táwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin bá ń bẹ nínú wa rẹ fala alayka ma fataka mina dunya gbogbo tó bá fò ọrùn nílé ayé <clears throat> lópin ìgbà táwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin bá ti ń bẹ lára rẹ mọ́jẹ́ tínú rẹ̀ ó bàjẹ́ o ní o ní sọ̀rọ̀ kankan lórí gbogbo àwọn nǹkan tó bá lé tó bá bá ilé ayé lópin ìgbà tí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ti máa fi ń bẹ lára rẹ lọ́lẹ̀ fọ́kàn rẹ balẹ̀ níwájú ọlọ́wọ̀n ọba àríjọlá àwọn hadith wọ́n ní fàlá àlẹ́ ìtàmà fàáta kàmínà dúnìyà wọ́n ní túnmọ̀ eléyìí pé ó bá fò ọrùn látara àwọn ìwà tó dúó tì àwọn ìwà tó mójútó yìí àwọn nǹkan tó bá wọ́n rí látọ̀dọ̀ àwọn èèyàn èyí táwọn èèyàn ti fún ọ látara pé ìwọ dúó pẹ̀lú àwọn ìwà mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n ní kò mọ́ banújẹ́ kó o fọkàn balẹ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé àwọn ìwà dáadáa mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn amana anábì ní alákọ̀ọ́kọ́ òun náà ní kéèyàn máa ṣọ́ amana ohun tí wọ́n bá gbé síyàn lọ́dọ̀ bàbá ń fi pamá kéyàn ó mójútó kéyàn ó máa sọ eléyìí òun náà ni àkọ́kọ́ nínú àwọn nǹkan mẹ́rin tí ànábì sallallahu alaihi wasallam tí ànábì ní bẹ́yàn bá ti gbìyànjú tẹ́yàn bá ti ní tẹ́yàn ti mójútó dáadáa ànábì ní kéyàn ó fọkàn balẹ̀ kò sí bàbíjẹ́ fún rẹ̀ níbẹ̀ àmánà ohun tá ń pè ní àmánà tá ń pè ní bàbá ń láàrin wa àtọlọ́wọ́ bá àríkẹ́ọlá ọba tó dá àmánà tí wọ́n ń pè láàrin wa àtọ́lọ́ọ̀bá àlekẹ́ọ́lá òun náà ló ga jù nínú gbogbo àmánà pátápátá kẹ́gbọ́lọ́ọ̀bá àlekẹ́ọ́lá ti sọ fún wa nínú alukur'an ọlọ́ọ̀bá àlekẹ́ọ́lá ni agbé àmánà fún sámà agbé àmánà fún lẹ̀ẹ́lẹ̀ agbé àmánà fún òkè àti gbogbo àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ yìí wọ́n fi ọlọ́wọ́n ọba àríkẹ́ ọlá pé kọ́lọ́ yọ̀ǹda wọn àwọn onílágbára láti gba àmánà yìí gbé kọ́ àwọn olùmọ̀ nípa hadith àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní àmánà yìí òun náà ni ìjọsìn fọ́lọ́wọ̀n bá àdìkọ́lá tọ́lọ́wọ̀n bá gbé kọ́ lọ́rùn ìmú ọlọ́wọ́ ọba àlékiọlá lọ́kan ṣoṣo tọ́lọ́wọ́ ọba àlékiọlá pa ní dandan lórí wa àti ìmá tẹ̀lé ṣẹ̀ríà òfin ọlọ́wọ́ ọba àlékiọlá àwọn eléyìí àwọn náà ní àmánà látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba àlékiọlá tọ́lọ́wọ́ ọba àlékiọlá gbé kọ́ wa lọ́rùn tí ọmọ ènìyàn sì gbá àmánà máa ń bẹ láàrin wa àti àwọn òbí wa àmánà wo ní bẹ láàrin wa àtàwọn òbí wa òun náà ní kẹ́kà sí dáadáa pẹ̀lú wọn àmánà ń bẹ láàrin wa pẹ̀lú àwọn ọmọ tàà bí òun náà ní kásẹ̀tọ̀ wà lórí wọn ká tọ́jú wọn àmánà ń bẹ láàrin wa pẹ̀lú àwọn ìyàwó wa òun náà ní ká fún wọn níwọ̀ wọn ká fún wọn lẹ́tọ̀ọ́ wọn bákan náà gbogbo àwọn tó bá ti jẹ́ ẹ̀dá ọlọ́wọ́n ọba àlejò ọlá lórílẹ̀ gbogbo wọn náà ni ọlọ́wọ́n ọba àlejò ọlá ní àṣẹ tó pa wá bí ó ti ní ká lò pẹ̀lú wọn

èyàn mọ̀ pa oríṣiríṣi pàdé lọ́dọ̀ àwọn èèyàn látara pé wọ́n fẹ́ mójútó àmánà ọlọ́wọ́n bá àdìsí ọlá níbi ẹ̀sìn ẹ̀ ó máa ráwọn èèyàn wọ́n máa gbógun ti ọ́ ó máa ráwọn èèyàn wọ́n máa jẹyẹ sí ọ ó máa ráwọn èèyàn wọ́n máa pa ọjà wọ́n ní wàhálà rẹ̀ pọ̀ wọ́n ní sóhun nìkan ní ọlọ́wọ́n bá àdìsí ọlá fẹ̀sìn rání sóhun ọlọ́wọ́n bá àdìsí nìkan ní sóhun lànàbì tọ́lọ́wọ́n rání ni ànàbì bá ti dúó ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí ànábì sallallahu alaihi wasallam tí ànábì ní ìtí ń bá ń bẹ lára àyàn kìrò ẹni bẹ́ẹ̀ kó lọ máa pé orí dáadáa ló òun náà ní kíni òun náà ní sírkù hadith òun náà ní kíni wọn sòdodo

so látara di eléyìí òun náà ló pàdé jẹ́ pé nínú àwọn ọ̀wà tí wọ́n fi ròyìn Ànábì sallallahu alaihi wasallam síwájú kó tẹ́ sí pé ìsìlámù dé òun náà ní kíní òun náà ní abdul olódodo òun náà lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam òdodo yìí èyàn máa wá sòdodo ní gbogbo ipò kíkó tí èyàn bá bára ẹni èyàn máa sòdodo bó wá jẹ́ pé ó ti ráǹfààní ni kọ́là bó ìdí máa bọ́ bí ènìyàn parọ́ òun náà ní torí àǹfààní kan tí ń retí látara pé tó ń bá parọ́ òun ra àǹfààní ẹ àbí nítorí ìyà kan tí ń bẹ̀rù ìpé tó ń bá parọ́ yìí òun ó lè gbọ́ kò níbi ìyà yìí ẹwájá bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀sí máa máa parọ́ ìpé àǹfààní wo ló lè rí tó kọjá àǹfààní <clears throat> bákan náà irú ìyàwó ló lè rí tí wọ́n lè fi jọ́ láìta wà yìí tí ó wá ju ìyá ọlọ́wọ́n bá lè jọlá lọ tó bá díjọ́ gbéra lè yá máa tó látara àti eléyìí òun náà lè yóò fi máa ronú síwájú kó tó parọ́ òun náà lè yóò fi lè dúró lórí òdodo kọ́lá tó bá jẹ́ pé èyí ò rí nira látọ̀dọ̀ àwọn èèyàn látara bẹ́ẹ̀ sòdodo eléyìí òun náà ni ìwà ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé ànábì sallallahu alaihi anábìnrin ẹ máa sọ lójú orí gbogbo orí kìí tẹ bá wà nítorí pé òdodo tẹ rí hun a máa gbé ìyàlọ síbi dáadáa òdodo máa ń sọ̀yàn dẹni eré ní máa ń sọ̀yàn dẹni dáadáa níwájú ọlọ́wọ́ bá lè jọlá wà ní ànábì wá ní ẹlòmí ń bẹ yóò máa sọ òdodo gbogbo gbà òdodo ní máa sọ yóò máa sọ́ra kò níbi irọ́ kò ní parọ́ kò fi wò ma títí tí wọ́n fi wá kọ́ lọ́dọ̀ ọlọ́run ọba àdìsọ́lá wọ́n wá fún ní subhanahu wa ta'ala irú ẹni tí máa ń sòdodo wọ́n wà á mà ní olódodo lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìdàkejì rẹ̀ ẹni tí máa ti ń parọ́ tó jẹ́ pé lè ṣe kó parọ́ gbogbo àlámọ̀rí rẹ̀ irọ́ ni anábì sallallahu alaihi wa sallam anábì ní irọ́ ní máa ń di kòkí ni kòkí èyàn sì máa ń gbéyàwó lọ́la ní tó bá dijọ́ gbéyàwó kìyàmà èyàn máa wá Allah subhanahu wa ta'ala ike alákùnrin tẹ́ rí yóò kazab òkúrọ́ ni tó látara àdíẹ́lẹ́yìn kámúra ká gbìyànjú Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa nínú àwọn ọwà ẹlẹ́pàá ìwà alápàálé kájọ kó wà lára wa eléyìí òun náà ni ó jìká wà nínú àwọn tí ó ní fọ́kànbalẹ̀ nínú gbèsè ayé wa a wà nínú àwọn tí ó ní fọ́kànbalẹ̀ kó nínú ìyà ọlọ́wọ́ bá àdìjọ́lá الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين وعلى آله وأصحابه ومن سار على نهجهم إلى يوم الدين هذا قسم الله سبحانه وتعالى أترى لكاتب ما شاهدوا عن نبي محمد صلى الله عليه وسلم هذا الله سبحانه وتعالى تكون الله الكريم أتري هذه الجسارة بأنباء وصحابة أتوقع من يريد أن النبي صلى الله عليه وسلم títí o fi jọ bí alkiyama alọ́lọ́wọ́ bá alìkọ́lá kó ń pàṣẹ nǹkan kan wà náà fún wa ẹ̀rọ sí ọlọ́wọ́ bá alìkọ́lá nàbí muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá alìkọ́lá lóyìn rẹ̀ fún wa ike ọ̀nà ni mọ̀mìnì ọ̀rọ̀ òkùnkùn rahim anabi sallallahu alayhi wa sallam akọ́lá mú gbogbo àwọn mọ̀mìnì anabi muhammad sallallahu alayhi wa sallam ike rẹ̀ ike àwọn mọ̀mìnì nínú àwọn nǹkan tí máa ń di ànábì sallallahu alaihi wasallam lóru ni so látara bẹ́ẹ̀ òun náà ló fà tó jẹ́ pé kò síbi kan tá irú orí tánàbí sallallahu alaihi wasallam tí ò ní tọ́ka wa lọ síbẹ̀ pé orí ìbẹ̀ǹdì báyìí bákan náà kò síbi kan téèyàn ti lè tara rẹ̀ rí bínú ọlọ́wọ́n bá lè jọlá tí ànábì sallallahu alaihi wasallam tí ò ní sọ wa lára kó bẹ́ẹ̀ nínú àwọn ìtànàbí sallallahu alaihi tó wá tọ́ka wa lọ sí níbi orí tó jẹ́ pé òun náà láàfi gbébèsè ayé ọ̀run a ní fọ́kànbalẹ̀ láyé a sì tún wà nínú àwọn tọ́lọ́wọ́ bá lè jọ lórí ọdún sí tó bá dìjọ́ ọ̀gbẹ̀dẹ̀ àkìyàmà òun náà ni àwọn ìwà mẹ́rin tó jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo ẹnikẹ́ni tó bá ti gbìyànjú tó jẹ́ kí àwọn ìwà yìí tó jẹ́ kí wọ́n wà lára wọn kó wà nínú àwọn àwà tó wọ́n máa wù Ànábì sallallahu alaihi wasallam ní kò sí bàjẹ́ fún lórí gbogbo tó bá kò wù nílẹ̀ àìsà wà ń bẹ̀ yìí bóyá látara ìwà yìí látara kó dún nímọ̀ àwọn nǹkan yìí tí Ànábì sallallahu bóyá kò rí nǹkan tí ó ní ìrìnàkà kò yẹ kó wò rí bóyá àwọn èèyàn rí owó látara pé wọ́n ṣe bàjẹ́ àwọn èèyàn rí owó níbi irọ́ àwọn èèyàn rí owó níbi àìlámàánà àwọn èèyàn rí owó níbi àìlódodo ẹni tó bá fẹ́ dúó pẹ̀lú òdodo tú láti àwọn ìjọba yìí ó máa fòoru ànájú wa ń tí máa ń fòoru kó má bàbí jẹ́ ó sì má rí gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ pé àìsọ́kàtúkọ́ lọ́wọ́ bá àlùfẹ́ lóòfẹ́ náà bóyá ni pé inú ìfẹ́ ọlọ́wọ́ bá àlejò ọlá òun náà ni kó sọ́yàn kò níbi àwọn nǹkan tọ́lọ́wọ́ fẹ́ tòun ti ìnira téèyàn bá ń rí téèyàn máa ní bàrà pẹ̀lú ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni ṣẹ́mdù amánà àwọn ni ká tọ́ àmánà gẹ́gẹ́ bá ti sàlàyé fúnra wa níbi òkútùbà alákọ̀ọ́kọ́ pé ìtó ga jù òun náà ni àmánà ìjọsìn fọ́lọ́wọ́ bá àlejò ọlá ìtọ́lọ́wọ́ bá àlejò ọlá gbé kọ́ wa lọ́rùn ẹlẹ́ẹ̀kejì òun náà ni sínkù hadith òun náà ni ìmá sòdodo nígbàtí àbá sọ̀rọ̀ kó máa sòdodo kéèyàn wà nínú àwọn olódodo ní gbogbo ìgbà kéèyàn wà nínú àwọn olódodo kọ́lá tó bá jẹ́ pé òdodo yẹn kóró kéèyàn máa sódódó kọ́lá tó bá jẹ́ pé òdodo yẹn ń bẹ lára ti ẹ̀ náà ẹlòmí ń bẹ nítorí pé ìtọ́fẹ́ sọ yìí ń bẹ lára ti ẹ̀ náà yóò kọ̀ wá nílé sọ torípáwọn èèyàn máa a ah, ń sì ń bẹ lára ti náà ẹni tí máa ń ṣe wá sí yóò máa ṣe wá sí ibi ìgbà tó jẹ́ yóò máa ṣe wá sí lẹ́ni ọlọ́run bá àríjọlá ọ̀rọ̀ ọlọ́run ní sọ fáwọn èèyàn ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ní sọ fáwọn èèyàn òun náà wà kó sínú ọ̀rọ̀ náà yóò ṣe wà sí wà sí ó bá wí túláàsì òun náà ní kóun náà tẹ̀lé wà sí náà Ànábì sallallahu alaihi wasallam Ànábì wá sọ fún wa ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tí ó bá wà kò sí bọ́yà fúnyàn gbogbo àwọn nǹkan tó kù tó bá fúnyàn ru ilẹ̀ àyíká wa ń bẹ̀rẹ̀ òun ni husnul khuluq òun ni ìwà dáadáa ìwà dáadáa nínú àwọn nǹkan tí ànábì tí ọlọ́ọ̀bà àlejò láti wá lójú kòkòrò rẹ̀ ní inú al-Qur'an al-Karim ìwà dáadáa nínú àwọn nǹkan tọ́lọ́ọ̀bà àlejò láti ròyìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni ọlọ́ọ̀bà àlejò láti sọ fún ànábì sallallahu alaihi wasallam ó ní wa innaka la'ala so eléyìí husnul khuluq nínú àwọn nǹkan tí a káàkọ́ wà nínú àwọn àṣẹ wa ìwà dáadáa táàmsọ̀ yìí ní máa fẹ́ láàrin èèyàn ẹrú àtọlọ́wọ̀n bá àdìjọ́lá èèyàn ó mọ̀ wà dáadáa pẹ̀lú ọlọ́wọ̀n bá àdìjọ́lá

káyọnú sí àkọọ́lẹ̀ tọ́lọ̀ ọba àríkẹ́ọlá bá kọ fún wa eléyìí nínú àwọn àwà dáadáa ní pẹ̀lú ọlọ́rọ̀ ọba àríkẹ́ọlá bákan náà husnul khuluq máa kàríkìlá ká máa hùwà dáadáa pẹ̀lú àwọn ẹ̀dá tọ́lọ̀ ọba àríkẹ́ọlá dá wọ̀dáríkà lè káfíl kò níbi ìnira ká má jẹ́ kára ó máa ní àwọn èèyàn látọwọ́ wa ká má máa fara ní àwọn èèyàn ká má ṣe dáadáa sáwọn èèyàn ìtújúká sáwọn èèyàn ìsànú àwọn tó bá ní bùkátà sí àánú àti gbogbo àwọn nǹkan ríṣiríṣi tó kó sábẹ́ dáadáa Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹnikẹ́ni tí eléyìí náà tó bá fi wà lára wà láyé inú hadithi ní anábi sallallahu alaihi wasallam anábi ní ọmọ ènìyàn kan tó bá díjọ́ ògbédè alkiyama yóò dé ipò tí àwọn tí wọ́n jẹ́ aláwẹ̀ tí wọ́n dé ipò tó gajù tí wọ́n ṣe sí àyè tí ó gajù tí wọ́n gbé àwọn aláwẹ̀ sí àyè tó gajù tí wọ́n gbé àwọn tí wọ́n yẹn náfíà lórí sí anábi sallallahu alaihi wasallam ní ẹlòmí kí ní òwà mú dé bẹ́ẹ̀ kò sínú àwọn tí dún nímọ̀ ìyàmù lẹ́yìn kò sínú àwọn tó dún nímọ̀ àwẹ̀ nígbà yàtọ̀ sí àwẹ̀ Ramadan anábìnrin tí ó gbé dé bẹ́ẹ̀ òun náà ni lè ṣóṣù ní tí ànábì ní tí èyàn bá gbìyànjú tí èyàn bá jẹ́ ó wà lára rẹ̀ yóò ní fọkànbalẹ̀ láyé tó bá jẹ́ ọ̀gbìdà kìyàmà kò tún ní wà ní àwọn tí ó mọ̀ ní fòyà ẹ̀yọ́rù sí ọlọ́ọ̀bá alẹ́kọ́lá èyí tó jẹ́ gbẹ̀yìn tó jẹ́ okóhùn náà lẹ́lẹ́kẹrin nínú àwọn nǹkan tí ànábì sallallahu alaihi wasallam tọ́ka níbi ìtàbà máa jẹ kákọ́ rẹ̀ ní níjánú níbi àwọn ìkàtàbà máa mú kákọ́ rẹ̀ ní níjánú nínú gbogbo àwọn ìkàtàbà máa lò gẹ́gẹ́ bí arziki eléyìí náà nínú àwọn nǹkan tó sí pàtàkì ní tó jẹ́ pé ẹ̀tọ́ bá fẹ́ ní fọ́kàbalẹ̀ níwájú ọlọ́wọ́ba àlẹ́kọ̀ọ́lá àfikó gbìyànjú láti kó mú kúnnú àwọn ọ̀wà rẹ̀ báwo ni eléyìí ìfàtò mọ́kàm náà ni kó gbìyànjú kó jẹ́ pé ibi tó wọ́n ti máa rí ọ̀nà gbàríun kó jẹ́ ọ̀nà halal kó jẹ́ ọ̀nà ìtọ́lọ̀wọ̀n bá àríkẹ́ ọlá tí tó jẹ́ ọ̀nà ẹ̀tọ́ òun náà ni kó ti máa rí àtìkí rẹ̀ jíjẹ mímú rẹ̀ kó máa rí lọ́nà ẹ̀tọ́ wíwọ̀ rẹ̀ kó máa rí lọ́nà ẹ̀tọ́ níná lílò rẹ̀ kó máa rí lọ́nà ẹ̀tọ́ eléyìí nínú àwọn nǹkan tí múyàn ní ìfọ̀kànbalẹ̀ ni anábì sallallahu alaihi wasallam anábì júwe fún wa nínú àwọn nǹkan tí ma ń kọ dí gbígbàdúrà lọ́dọ̀ ọlọ́wọ́ bá àlejọ́lá tí kìí jẹ́ kéèyàn orí ọ̀nà ọlọ́wọ́ bá àlejọ́lá òun náà ní kéèyàn máa jẹ haram òun náà ní kéèyàn máa mu haram òun náà ní kó jẹ́ pé gbogbo òwúté ayé rẹ̀ tí ń wọ̀ sọ́rùn gbogbo ìpátápátá haram ni anábì sallallahu alaihi wasallam ní anna yustajabu lahu bóòlù ọlọ́wọ́ bá àlejò olóòtú ká jẹ ká wá nǹkan ká wá lọ́nà halal ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ká kún mọ́ débi pé a ti mọ̀ rí àwọn ẹlòmíì gan tí wọ́n wá sọ ọ́ di bí àwàdà tí wọ́n tún máa fi ṣeré ipé ìmọ̀ ni ti rí halal halal wo ni ń bẹ láyé mọ́ tí wọ́n tún ṣe kí ni tó tún pè ní haram wọ́n ní gbogbo wọ́n ti rí aláàrí kan máláyé tí wọ́n tún wá ń pè kan ní haram so eléyìí túmọ̀ pé wọ́n ń encourage àwọn èèyàn láti máa ṣe kíni láti máa jẹ haram eléyìí tó tí ò fojú mú ní kò sígbà kan ẹ̀yìn tí kò sí halal lórí ayé kò sígbà kan tọ́lọ̀ ọba àríkẹ́ ọlọ́ọ̀lá ọ̀nà halal kalẹ̀ tààtì lè máa rí jíjẹ tààtì lè máa rí mímu ọ̀nà táwọn èèyàn wá ń gbà tí wọ́n fi ń kówó jọ lọ́nà haram a rí pé àwọn ọ̀nà eríṣìíríṣìí ni àwọn tí ń tajà wọ́n kówó jọ lọ́nà haram látara pé kíni látara pé wọ́n rajà ní pípé wọ́n sì ń tà fáwọn èèyàn lọ́nà tó dínkù àwọn tí ń tajà wọ́n kówó jọ lọ́nà halal látara kí wọ́n pa irọ́ fáwọn èèyàn látara kí wọ́n búra lórí irọ́ pé nǹkan yìí bó ṣe rí ni tí ó sì rí bẹ́ẹ̀ owó tí àbá kó jọ lọ́nà eléyìí owó haram ni tó jẹ́ pé <clears throat> nínú àwọn nǹkan tí ó mọ̀ kọ̀dínà tọ́nà ọba àdìjọlá tí òfin ní gbàdúrà yẹn ni

kójọ lérí ọ̀nà haram kò ní wúlò fún wa àwádé máa rò pé ìsànfàní fún wa látara pé àfin kọ́lé látara pé àfin rálẹ̀ àmọ́ níwájú ọlọ́wọ̀n bá àríjọlá yóò jẹ́ sábàbí tí yóò fi rí ìbínú ọlọ́wọ̀n bá àríjọlá tí yóò bá wá rí jẹ láyé tí ó rí mú láyé tó fi tó sì ṣe gbé ayé dáadáa tó bá kọjá síwájú ọlọ́wọ̀n bá àríjọlá ọlọ́wọ̀n bá àríjọlá ó ti àríṣìkí rọrùn fún nínú àlùjánnà yóò sì wà nínú àwọn tí ó wà nínú ọgbà ni ọlọ́wọ̀n á dá mẹ́ẹ̀lòmíì kọ́dà àwọn wàyí <coughs> ìwà tó jẹ́ pé èyàn lè gbìyànjú láti jẹ́ gíní láti kọ́ ni èyàn máa kọ́ ìwà dáadáa tó jẹ́ wípò sí lára rẹ̀ tẹ́lẹ̀ ẹni máa ń parọ́ ó lè kọ́ báwò lẹ́sí máa ń sòdodo ẹni tí ò bá lámàánà ó lè kọ́ bẹ́yàn bá bẹ́yàn sí máa lámàánà yóò wá fi kọ́ ẹ̀mí rẹ̀ títí yóò fi lámàánà bákan náà ẹbí ò bá kùn lá nínú ọ̀nà olùdínrówó òun náà fúnra rẹ̀ ó lè tẹ́ ní ẹ̀mí ara rẹ̀ lórí ẹ̀ fún òun fẹ́ jẹ kankan àyàfi nǹkan tó bá jẹ́ halal tó àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rẹ̀ yìí òun náà ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì tọ́ka wà lọ síbẹ̀ ká gbìyànjú pé ẹnikẹ́ni tó bá ti bẹ̀rù táwọn nǹkan yìí anábì ní bàlá àlẹ́kà máa bá tàkàmìnà júlìyà anábì ní fọkàbalẹ̀ kò sí bàmíjẹ́ fún ọ kò sí tòrò mọ́ gbogbo àwọn ìgbàmí tó bá fọ ọ̀rọ̀ tó látara àti eléyìí ẹ̀jẹ̀ ká gbìyànjú ẹ̀jẹ̀ ká gbìyànjú ká fi ìwà àwọn ọ̀wà yìí ká fi kọ́ ẹ̀mí ara wa ẹ̀sìn máa ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ kó gbìyànjú kó dun ní máa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 وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قم إلى صلاتك